Yoruba Vocabulary Supplement to Unit 13. Agbado, Agbado, Amala, Amala, Ànàmọ́ Ànàmọ́ Asharo, Asharo, Dodo, Dodo, Èso igi èso igi ẹ̀bẹ ẹ̀bẹ ẹ̀gẹ́ ẹ̀gẹ́ ẹ̀kọ ẹ̀kọ ẹ̀wà ẹ̀wà gbàgùdá gbàgùdá dùndú dùndú. ìdùndú ìdùndú. iyán iyán ìrẹsì ìrẹsì. láfún láfún. ọkà ọkà. ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ túwó túwó exercise 1 columns 1 and 2 kí ló ẹ̀bẹ́ mojebe ẹ̀kọ mo jẹ̀kọ ìrẹsì mo jẹ̀rẹsì èso igi mo jèso igi túwó mo jẹ túwó. Exercise 1.